Eh, kurukuus ọmọ ọmọláyé kùkùté despite the fact pé yóò bẹ̀sẹ̀ òtì yálàyẹ you are welcome to this show mo fún yín bani ojoge yepa àwọn ọmọ ọmọ ìlú àwọn mi o alẹ́ di ọ̀làyínká gọ́ọ̀lì ẹ̀sọ́ ọ̀sọ́ ìnáwó miss too àwọn èèyàn tí mi ò bá lè dárúkọ ẹ̀mọ́mọ́ bínú sí mi o Alhaji Adé tá a wá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 Olùkẹ́ Dáramọ́lá mọ́mí ìwà tiẹ̀ lélẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kan torí she did a lot for us there is no way no day mi ò ní oní yes no àyà arúgbó yẹ kó wí àyà arúgbó àyà arúgbó o tún wá sí ọ̀pọ̀ àwa medium náà àwa medium sọlá kò sọkọ you're welcome ẹ ọmọ jẹ ká ti sọ̀rọ̀ jù ọ̀rọ̀ tó gbé adébíyí ni ọ̀rọ̀ pvc. ṣe rí tá a kà kún nǹkan kékeré máa ń bẹ tẹ́ Yorùbá kà kún Yorùbá ní ẹ̀fọ́ ò nǹkan àmọ́ kò ní tó tó nǹkan sùn o ẹni tí ò bá ní PVC ò lè dìbò ẹ má jẹ́ tà PVC yìí lè máa mú lè máa fi lọ ṣe accreditation tẹ́wọ́n ṣe accreditation sọ ni wọ́n wà wọ orúkọ yìí inú orúkọ yìí ni wọ́n wà wọ́n pé eligible aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jàgàbọ́ àlàníkà dìbò fún ẹ̀jẹ̀ pàtẹ́wọ́ àrẹ olóríire ẹ pàtẹ́wọ́ ẹ mọ̀ jẹ́ fi ẹ̀jẹ̀ ra wọ́n ẹ pàtẹ́wọ́ bẹ́ẹ̀ dìbò fún Tinubu nǹkan mọ̀ ti ta kókó lórílẹ̀‐èdè yìí ìbátan asinali lánàá àwọn kan sọ pé bàbá ẹlẹ́sùn ẹ̀rí pé gbowó èèmọ̀ lómi lèmi ń lò sí ìní òwò pé gbowó ṣé mọ́tò tèmi ń lómi ni ó lè lé lọ yẹn o àmọ́ Yorùbá ní bí ẹ̀gún bá ti dé bí ó ṣe tán tí ó máa yọ ẹ jẹ́ ká jọ dìbò fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti igbákejì wọn Shettima Mustapha ẹ wá wọ ìmọ̀ ẹ̀ṣẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ ti ń tura èèyàn tí ò bá jáde ní onímọ̀ pé ń tura wọn ò lè ṣètò lẹ́ẹ̀kan náà àsomọ́ ah, ayé ti lẹ́ẹ̀kan náà ni kí ẹ bẹ̀rẹ̀ ọ̀nà lẹ́yìn mọ̀ sọ kí ẹ parí ẹ̀ lẹ́ẹ̀kan náà kí ẹ nígbà tí wọ́n ti kí ẹ mọ̀ ọ̀nà bíi mẹ́jọ pọ̀ kí ẹ mú kọ̀rọ̀dú kí ẹ mú kílọ̀gbọ̀n ìkẹjà kí ẹ mú gbá kí ẹ mọ̀ wò agbọ̀nẹ́ ọ̀nà kan lẹ́nu táàtì ẹ̀rọ̀bọ̀ náà lè wà mẹ́ láyé àdètúrí ọ̀nà mẹ́ díẹ̀ àbí mo purọ́ ṣé mo purọ́ wàhálà ìjàmbá ò lè rìn àwọn ò lè sáré kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti lè fẹ̀dẹ́kìrù a sì tún jáde rà wọ́n sì ń sin ọ̀nà yìí náà wọn ò ní sí tẹ́lẹ̀ kan wọ́n mọ̀ ẹ́ sí bàbá jẹ́ wọ́n tẹ̀ ẹ́ dìbò fún bàbá wa Babájídé Olúṣọlá ọmọ Sanwó-Olú àti igbákejì wọn tọ́tọ́ Ọbáfẹ́mi Hamzat ní agbára ọlọ́ọ̀dẹ kórí bẹ́ẹ̀ o ọlọ́ọ̀dẹ kórí bẹ́ẹ̀ o gbogbo èyí tí ẹ wá fẹ́ kórí bẹ́ẹ̀ oníburúkú ò ní dé báyìí o ẹ sàmì mẹ́wàá fúnra yín ẹ sí àmì mẹ́wàá ẹ sọ fẹ́ni tí ń bọ̀ ní mẹ́rẹ́gbẹ̀ yín pé aṣáájú ni màá dìbò fún ẹ sọ pé ni ò ní pòfo lọ́nìí aṣáájú ni màá dìbò fún ẹ sọ pé ni ò ní ṣiṣẹ́ lọ́nìí aṣáájú ni màá dìbò fún ẹ sọ pé ni ò ní ṣìbòdì sanwó ọdún ni màá dìbò fún àárí bẹ́ẹ̀ lẹ́gbọ́rọ̀ ọlọ́run lọ́la láwùlà wọ̀là kùwọ́tà ìlà bìláì àyùyàzì. Rainy Adébáyọ̀ sí ìtọ́bẹ̀ ẹ̀kú ìjókòó gbogbo ẹni tí mi ò bá. ìdárúkọ wọn. sísá mi dúpẹ́ jáyèsí mi náà wà láàrin wa bàbá balógun wọn wà láàrin wa ọmọọba Hakeem Ramon àwọn náà wà láàrin wa látọ́ lára àwọn àgbàlagbà òṣèré tó wà ń bì bàbá wa Tajudeen Gbàràmọ́sí àwọn náà wà láàrin wa tí kálukú bá ṣe ń gòkè lẹ́yọ kọ̀ọ̀kan ẹni tí ẹnì kò bá rántí sorúkọ ẹ̀ ẹnìyẹn náà á fọ́. That being done, we all know why we are here. sixteen years ago mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo tún wá wà níbẹ̀ lọ́dún yìí ẹ sọ wípé tìyín ò ní gbé ẹ sọ pé tèmi ò ní gbé gbogbo ayé ti sọ̀rọ̀ nípa PVC ẹ ti mọ̀ pé PVC yìí yẹn òun lágbára yín láti sọ̀rọ̀ sókè ẹ ti mọ̀ wípé ayé ló ń ṣe mí kò sí ń bẹ̀ tó o bá ní PVC ìwọ ló jẹ̀bi ara ẹ kò sẹ́ni tó jẹ̀bi ẹ rẹ̀ kí n ṣẹgbẹ́ oníkúlíkúlí iṣẹ́ ti ẹni immediate environment mi lèmi fẹ́ fi sọ̀rọ̀ Ni ní inú ìlú Ìkòròdú yìí tẹ bá rí iye ọ̀nà iye ọ̀nà kí express. ojú ah, kókó. iye ọ̀nà márosẹ̀ tí wọ́n ti là káàkiri káàkiri gbogbo ọbẹ̀ láti ṣẹ́dẹ́ láti jẹ tata ti débi báyìí. kì í ṣe kéré ní. títí lọ ọ̀nà gbogbo òkòròdú. gbogbo onúkòròdú ṣe é fẹ́ kó parí àwọn ọ̀nà yẹn ẹ bá fẹ́ kó parí ẹ̀ kí ló yẹ ká ṣe. ẹ lọ dìbò. ẹ ṣe nọ́mà ẹ dìbò fáwọn tó máa kọ̀ntínú nǹkan tó ti bẹ̀rẹ̀ àwa ò kí ń ṣe aláṣẹ tí ni wá. confam. APC. everywhere you go. bàbá so nídìí èyí àwa ò ní fi yín ọlẹ́kọ́bọ̀ lójú ká pé sílẹ̀ kàn fún yín ó ṣàyẹ yín ìwọ tó bá fẹ́ sọ̀bù ẹnu kò sẹ́yìn kókó mi bẹ́ o tó bá dọjọ́ wájú àwọn ọmọ ẹ wọ́n fẹ́ fi ọ̀kadà gbé wọn lọ sí skul tọ́mọ ti rí gbọ́gun gbọ́gun kẹ́nìbọ̀dì má blame anybody ṣó ti yẹ yìí ṣùgbọ́n right now your power is your PVC e and if you have it once you have it forever kò kí n ṣe nǹkan tó máa ọ̀dà kí n fọwọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gba ti ẹ lọ sáwọn wọ́ọ̀dì ẹ lọ sí local government ẹ lọ ó wà ń bẹ̀ kò sẹ́ni tó fẹ́ kó lọ́lẹ̀ lọ fi ta bọ̀ọ̀lì. ó wà ní gbogbo alẹ́ kan sí. wọ́n la fẹ́ fẹ́ ó ṣe ìwọ́n la bá lọ. wálé dìde so nídìí èyí Tinubu Shettima Sanwó-Olú tó ń sanwó Èkó Dr. Hamzat ó ṣàtìyẹ yín gbogbo senatorial district gbogbo àwọn candidate wa ní wards ní assembly ó ti yé yìí nǹkan tó yẹ ká sọ ó ti yé yìí nǹkan tó yẹ ká ṣe àbọ̀rọ̀ ńkọ́ ọlọ́run á sọ fọmọlúàbí tó bá dé nílẹ̀ àyòdìdì APC everywhere you go. ẹ bá wọn dànù. confam ẹ bá ń fún mọ́ àwọn.